tí ní ń béèrè ẹ dákun ṣe ń bẹ ńlé àlàó ẹ̀ mú kọ́ ṣe òun rebi kankan ẹ pé ó yọjú sí mi ọmọ aláti ṣe o ọmọ ògún dípẹ̀ bí n bá ń bẹ ní yàrá ẹ pé ó mọ̀ bọ̀ lọ́dẹ̀ ẹ̀yìnkùlé lọ́ọ́ bá wà ní ọwọ́ kan lé wá òní gangan làyájọ́ ọjọ́bí rẹ tí mọ̀mọ́ bí ọ̀hún sílé ayé ọjọ́ bí ọjọ́ ọmọ ní gbàgbé ní gbogbo ayé lójoojoojo àlàó gbogbo èèyàn lọ́yọ̀yọ̀yọ̀ mo bá wọn dá sọ́dún torí mo mọ̀ pé òun mọ̀dún ẹ̀ lọ́dún torí òun yín mọ̀ tiẹ̀ nínú àǹfààrà ìjò lámọ̀ tiẹ̀ nínú àpà èkó ló mọ̀ tiẹ̀ ó mọ̀ tiẹ̀ lálàrèrè rí mọ̀ tiẹ̀ nínú gbólá àlàó lẹ́mu bá wọn dá sọ́dún o ọkú oríire ọ̀pọ̀ náà jọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí ilé ayé mọ́ ọ̀pọ̀ ni òun rógòlò mo bá dúpẹ́ fórí torí òun rí nílà ni orí nígbà ni àlàó rèé adùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ ọkọ̀ ọdún accurate dákunjẹ́ ń bá wọn dé pàlọ́ àwọn bàbá tó bí ọ̀hún lọ́mọ abilọyan aráàrodò abirun ọmọlọ́yẹ̀mọ̀yìn àjíwọ́kẹ́ àlàó ọmọlọ́yẹ̀mọ̀yìn àjíwọ́kẹ́ ọ̀yán náà forí rẹ̀ sọlẹ̀ sí ń jọ́sí mo wá fẹ́ bá wọn dé gbàgede bí wọ́n ti bí ọ̀hún lọ́mọ gangan ó yá jájọ délé ọpẹ́ mi accurate ìrèmọ̀gún ni ọ̀hún máa yọ ejigbọjọ ara alágbẹ̀ẹ́dẹ ọmọ awúkọ́ gbìnrin bí erin fọmọgòkè abáwòrò nírè òkè jẹ́rẹ́ ọmọ jèrè ó máa ń pásán bí wọ́n tiẹ̀ wí wọn alápá wa ló ṣe kaka kaka mi ẹ̀mí mo mu ti pẹ́rọ òkun kaka mi ẹ̀mí mo mu ti pẹ́rọ sà kaka mi ẹ̀mí mo mu ti pẹ́rọ gidi onírè ló lè mi mo ta dúdú mo múra pupa mo ta gèlè òdòdó mo múra mo sàáyọ̀ wọn ò sílé wọn jọ lóye kan dùn mí jọ sí ẹ̀mú ló jẹ́ sànírè ó jẹ́ sànírè ọmọ ewu ló ja kígbe àkànmọ́lẹ̀ la gálá ìgbà ń ro ìgbà ń ro la fi bí ò sí onírè wọn ò roko àlàó bí òsí onírè wọn ò lè yẹ̀nà bí òsí onírè wọn ò ti gbédé irú ṣáájú èjì nítújà ọrin tòtò nítújà oòrùn àǹtẹ̀jì àti tòtò ẹ níjẹ́ iná jà ọmọogun rere kalẹ̀ ọmọ ewu ọmọ bàbọ̀ yáyọ́lá àlàó ẹlẹ́wùú wọ̀nyí bó bá wọ dúdú àwọ̀ funfun àwọ̀ yí wìnìwìnì tí fi tọ́ lọ́jà lẹ́yìn ọmọ ya kọjá ń fara Kaduna kọjá ń fagbẹ̀tu ọ̀pẹ́ ẹ̀mí ọmọ gbọ́dọ̀ gbọ́dọ̀ wọ ya sùn àìmọ̀lẹ́ àǹsàdó pale ìyá ẹ̀ mọ́ ẹnìjà ọkọ mo rẹ́ni kẹ́ ẹrú gbọ́mọ bíbí kí n lọ́kọ à ń pè yín òdálòdì òjẹ́ ilé lolúkọ́lá mọ bí aládì ìmí ni iba lè sin ọ̀lẹ̀lẹ̀ ni ìbá níyọ̀ àkàrí ẹ̀kọ́ rí ọkọ mo rẹ́ni kẹ́ mi mo wá ṣe lọ́wọ́ ẹbí amúlẹ̀tọ́jà mọ̀yàn ọkọ afẹ́yìntọ́jà mọ̀yàn lẹ̀lẹ̀ àyímọ̀lẹ́ ìyá àgbà bàbá mi àǹsàdó palẹ̀ ìyá ẹ̀ mọ́ ẹnìjà ọkọ mo rẹ́ni kẹ́ ẹrú gbọ́mọ mi kí n lọ́kọ à ń pè yín òdálòdì òjẹ́ o ilé olúkọ́lá mọ bí aládì ọ̀pẹ́yẹmí àlàó ire ni ọ ire lèmi ẹ̀mú ni ọ ẹ̀mú lèmi kájọ fẹ́ mú mọ́wọ́ káfẹ́ mú mọ́lá káfẹ́ mú má tètè níkú tí ṣe bó bá wá di ká máa ń kí onírè a máa ń gbogbo ló ìwọ lọmọ ríkìtì páyà dàgbà ọmọlé láǹtí ọ̀ǹtí à ń wo ṣòkòtò jáàmù kó yòókù bá jẹkúndé bọ́ fi àníbẹ̀ o tábẹ́rẹ́ bílé kan lé ẹ̀yìn afẹ́ níjọba lójú ẹ̀ ni ọ̀pọ̀pọ̀ lọ́bọ̀ǹdè lọ́rùn oníkálukú àǹbí tiẹ̀ láà àyà àmọ̀gún òsùn àtiléwá owó ọkọ̀ náà fi tara wọn ṣe dákun jẹ́ wọn fi ṣe lọ ó ti wá ṣọdún èyí náà wọ́n ṣe tẹ̀mí nínú ọ̀la nínú re gbogbo mi ò ní wá ọtí ó dé wọ̀ aṣọ́dúnmọ́dún àwọn aṣọ́dúnmọ́dún à ń ṣoṣù mọ́ṣù mọ́ṣúmọ́ṣù ire lọ́jọ́ òun wórí ojú rẹ̀ wá ní ríbi láéláé lágbára ọba dání wáyé accurate ibi ẹgbẹ́ ti ń náwó ọlọ́run oníjọ́ nagidi aláṣẹ àtolùdarí iléeṣẹ́ accurate dimension exclusive iléeṣẹ́ rẹ̀ oníjọ́nà láéláé òòníire ilẹ̀ ọ̀sìn mọ́gani lágbára ọlọ́run ọba bó o bá ti ń ṣiṣẹ́ kọ́ ń rówó ná bó o bá ń ṣòwò kọ́bòdè pàdé ọlọ́run ò wá ní jáyọ́ lónìí òun bí kú dànù ọ ní kánjú kú láéláé lágbára ọba dání wáyé níwọ̀n ìyá mọ́dún kí n tún rí ọ bí ìran ni bẹ́ẹ̀ tí rẹ̀ bá wá ń já àlàó bẹ́ẹ̀ tí ẹ̀ bá ń já màmí kan ẹni ní pèrè ẹni àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ abilọ́yàn ara ròdò abirun mo fẹ́ràn lọ́fà àmọ́jọ nílé ọ̀la lọ́mí ọ̀hún abiṣu dára gbada ọ̀kẹ́ ọ̀lọ́fà àbìdíyọ́mẹ́nu ó tún dijọ́ mi ọjọ́ rẹ ká tún jọ ṣàmọ́dún happy birthday to you ọ̀pẹ̀yẹmí.